adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó tún sọ́wádé àsìkò yìí láti wá tẹ̀síwájú nínú àwọn àlàyé ẹ̀sìn àti ìmọ̀ nípa ẹ̀sìn wa abẹ̀lọ́wọ̀ Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa ìjòkó wa ní jọ́mẹ́jọ jọ́mẹ́jọ ọlọ́mọṣẹ́ ìgbàlẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́run ọba wa èyí tí a fẹ́ ni الأضحية وأحكامها وفوائدها الأضحية وأحكامها وفوائدها àǹfààní tó wà fún ẹran pípa tá ń pè ní ẹran òdòhíyà tí wọ́n máa ń pè nílẹ̀ Yorùbá ní ẹran léyá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa al-udhiyatu ẹ̀rí ìpa ẹran iléyá ìbádatun mínàlẹ̀ ìbádàtì zọ́hìrọ̀ ọ wà nínú ọ̀kan nínú àwọn ìjọsìn tá a máa fi ń súnmọ́ ọlọ́run ọba wa àtọkùnrin wa àtobìnrin wa gbogbo ẹni ọba ti lágbára ọ wà nínú tá a fi ń súnmọ́ ọlọ́run ọba wa wọ́yà máa yudhibahu min bahimatil an'ami àyàmà Eid al-Adha taqarruban ila Allah ta'ala ẹran tí a mú jáde nínú ilé tá a sì fọ̀bẹ sí lọ́rùn tá a pa á bá a ṣe dùn yẹn a ti sọ̀kan tó lágbára jù ní àwọn ìjọsìn ọlọ́run ọlọ́run nawwa Allahu al-ibadat nínú dáadáa tọ́lọ́run sì fún àwọn àlùmọ́ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni pé ọlọ́run ọba ó ṣe àwọn ìjọsìn ó ṣe ní ìran ìran èyí tá ma rùkú èyí tá ma fèrí kanlẹ̀ èyí tí ó jẹ́ pé a lọ mọ́kà ní ká tó ṣe gbogbo àwọn ìjọsìn yìí oríṣiríṣi ni ọ wá fi kápẹ́ran léyà náà ó fi sọ̀kan nínú àwọn ìjọsìn sẹ́rí àlòdùhíyà ìpẹ́ran léyà èyí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni ká pa ọ̀kan nínú àwọn ẹran tí ẹ̀sìn gbà wá láàyè ká pa á níjọ́ ọdún àtijọ́ kejì àtijọ́ kẹta àtijọ́ kẹrin lánìyàn pé àáfin jọ́sìn fún ọlọ́run ọba wa ni sábàbù tasmiyatiha ibadallah sábàbù tasmiyatiha biha kí ló dé tí wọ́n fi ń pè ní al-udhiyah qala ba'd al-ulama àwọn kan nínú àwọn alfẹ́sìn wọ́n ní nisbatan li waqti ad-duha li'annahu huwa al-waqtu al-mashru'u libidayati àdúhà àlòdùhíyà àsìkò dùhà lẹ́yìn ìgbà tí oòrùn ti yọ àsìkò tá a máa ń pẹ́ran yẹn ni wọ́n ń pè ní dùhà wọ́n ní torí àsìkò yẹn náà ló wọ́n máa ń pè ní òdùhíyà tí àwọn bàbá wa tí àwọn ọmọ ń dá pè ní iléyà pé dọ́ọ̀dì tiwọn láàmù náà máa fi ń ṣe kínní ni wọ́n máa fi ń pè tí wọ́n fi ní òdùhíyà wọ́n ní olùhíyà iléyà ọlọ́run bá kẹ́ gbogbo àwọn bàbá yẹn ọlọ́run bá ṣe dáadáa fún wọn bó ṣe yé wọn mọ́ wọ́n ṣẹ̀sìn bẹ́ẹ̀ ọlọ́run sábà gbà wọ́n lẹ́rú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ad-dalilu ala mashru'iyyatiha fil islam nítorí kẹ́sìn wọ́n yàtọ̀ sí gbogbo ẹ̀sìn òun náà ni pé gbogbo ohun táwa bá ń ṣe táǹpé lẹ́sìn á ní ṣọ́ọ̀ṣì á ní ibi àti mú á lè tọ́ka sí nínú ìwé wa mẹ́nìkan bá ń pa the end tí wọ́n bá níbo lọ́wọ́ nínú ìwé wọn yọ wá tì nínú oore tọ́lọ̀ ń ṣe fáwọn mùsùlùmí onípin tá a bá fi sin lọ́hùn ààrẹ rí làásì ń pariwo mọ́ àwọn alùbídíà ipe etí ọba ti lẹ́rìí inú ẹ̀sìn ẹ má gbé wọ́ bẹ́ẹ̀ bá gbé wọ́ àwọn òmù jáde padà nítorí àdínú qala Allahu qala rasuluhu ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí ni wọ́n ń pè lẹ́sìn mọ́dínú qala sheikh wal aba àwọn bàbá wa àwọn ni wọ́n sọ báyìí tó bá ti jẹ́sìn ànígbà wọlé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí lérí ẹran léyà jama alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni suratul kawthar quran one oh eight ọlọ́wọ́n bá wa Allah subhanahu wa ta'ala ńlá amálẹ̀ fún wa ń bẹ̀ yí pé a'udhu billahi minash shaitanir rajim fasalli lirabbika wanhar ẹ kírun fún ọlọ́run wanihar kẹ́sì pẹran fọlọ́run afáwa imaamul mufassirin ẹni tó mọ tafsir kuraani tu jùlọ táwa fẹsẹ̀ tá a gbọdọ̀ filẹ̀ nígbà wọn tu wanihar wọn ni wanaharu ẹ rí wanihar tí ọlọ́run bá sọ ń bí anusuku wadhabuhu yawmal hadha kàmẹ́rẹ́ jáde ká pẹran níjọ́ ọdún léyà lọ́lọ́run rí fásitì fasalli li rabbika ẹ̀kírun fọ́lọ́hún wanahari li rabbika bàbá pẹ̀rẹ̀ náà tala máa ń fún jama Allah wa alayhi jumhurul mufassirin àwọn àfẹ́sìn lọ́pọ̀lọpọ̀ wọ́n dúó lérí pé wanahari tọ́wà ń bẹ̀rùn ẹ̀pẹ̀rẹ̀ aléyá fẹ́mi ọlọ́run ọlọ́run àbí ọ pẹ̀lú agbára rẹ̀ iléyá náà ní ń bọ̀ yìí ọlọ́mọsàjọ́ bá wa dáadáa gbogbo ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run tó ń tẹ̀síwájú nínú àyà mi ọlọ́run ọba Allah ń sọ pé wàlbùdìnà ja'alina halakum min sha'airillah ọlọ́run ọba ní sẹ́ rí àwọn ẹran ńláńlá rànkúnmí àwọn ẹran tẹ́ ń dá dùbúlẹ̀ tẹ́ ń pa níjọ léyà ja'alina halakum àwọn ọlọ́run la fílẹ̀ fún yín kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ kì í sẹ́yìn lẹ́ ń ṣe min sha'airillah ó wà nínú àwọn ẹ̀sìn tá a fi sin lọ́ni lakum fiha khair ọlọ́run ọba ní khair fiha lakum orí máa ń bẹ́ńbẹ́ fún yín tẹ́ ẹ bá pa khair aláàbá ní orí ń kan ẹnì kan lè má mada khairi báwo ni mada khairiha bí orí ń ṣe tó ẹnìkan ọ̀mọ́ lẹ́yìn Allah subhanahu wa ta'ala suratul hajj aya 36 anabi wa muhammad sallallahu alaihi wasallam àwọn wọn pẹ̀rẹ̀ léyà ṣe rí tí aya bá ti ń sọ anabi ọmọ wa practicalize anabi ọmọ ṣe practical rẹ̀ fún wa afawa anas ọmọ malik radiyallahu anhu ọlọ́ngbani kẹwọn ọjọ́ kanú àwọn ọmọ ọ̀dọ̀ ànábì tọ́lá azama ànábì yìí máa ń wà pẹ̀lú ànábì ní gbogbo ìgbà bí wọ́n sọ fún wa pé dọ́ha ànábì yìí sallallahu alayhi wa sallam bí kabṣẹ́ni amúláhàíni fara'aituhu wadi'a qadamahu ala safa'ihima yusammi wa yukabbiru fathaba'ahuma biyadi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam anasili òun fojú ara òun rí ànábì báyìí anábì pa àgbò méjì níjọ́ léyá àgbò méjì tọ́pa yìí amúláhàìní tí wọ́n bá ní àgbò yìí ọwọ́ amúláhù ètí wọ́n ń sọ ni pé ó ní dúdú la ó sì ní funfun la àmọ́ funfun ara rẹ̀ pọ̀ ju dúdú rẹ̀ lọ ètò ń júwe kọ́lọ̀ tó wà lára ẹran tá nábì ṣe kínní tá nábì pa tí ó yọ dá wa lójú pé ọmọ ti ń sọ fara'aituhu ó ní mo rí báyìí ni wadi'a qadamahu ala safa'ihima anabi gbé ẹsẹ̀ rẹ̀ lé ọrùn ẹran kó lè bá fi ọwọ́ kejì ọfọwọ́ òsì ó fi mú lọ́rùn ọwọ́ fi ọwọ́ tún ibi ń ṣe kíni ibi ń du yusami ọlá anabi ní bismillah wa yukabbir allahu akbar fàtàbà ahùnmà bìyẹ́dìhì ọwọ́ rẹ̀ báyìí ló fi du kìí sọwọ́ lọ́wọ́ ẹ̀rí demonstration táàfin mọ̀ pé iléyà pípa yìí ṣe àṣàwọ̀ nínú ẹ̀sìn Islam kìí sì ṣẹran ẹbọ ẹran tá máa ń jẹ tá máa fi ń ṣàánú ni ẹran tá máa fi ń sin lọ ni ẹ̀sìn ni nínú Islam muttafaqun alayhi ó wà ní àti Muslim ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa. wàhókùmọ́ha kí ni ìdájọ́ ẹran léyà pípa lérí mùsùlùmí àwọn olùfẹ́yìnsìn lẹ́yìn ìgbà tí wọ́n fa ọ̀rọ̀ yìí mọ́ra wọn lọ́wọ́ pẹ̀lú àwọn àdìsí tó pọ̀ tá a lè máa kà á níjòkó wa ibi wọn padà parí ẹ̀ sí ni pé laysat wajibatan fa innama hiya sunnatu muakkada wọ́n ní kì í ṣe dandan yí pé béèyàn ọ̀bá pa yọ wọ̀ náà àmọ́ súnà tá a kàn ń pa ni tá a nábì òfin ilẹ̀ rí lọ́dún kan láì ṣeré láàdáa rẹ̀ sì wá pọ̀ débi pé ẹni tí ọba pa tó bá dojú àlìkìyàmà yọ sábà máa pé káàsà òun sọ orí nù àmọ́ bí ọba pa kò ní torí ẹ̀ wọ̀ náà àmọ́ bọ́ba pa yóò torí ẹ̀ wọ àlìjánà nítorí pé súnà mu akádà ni ọlọ́run ọba ní apẹ̀rẹ̀ léyà ànábì ní apẹ̀rẹ̀ léyà bí yẹn bá wà tẹ̀ lọ́lọ́run àtànábì àlìjánà rẹ̀ ọ̀gá anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi sọ ọ́ débi pé ó ní man wajada sáà ẹni tọ́lọ́ bá gbà láàyè tí owó tó ìparun aléyà ń bẹ lọ́wọ́ ẹ̀ lè an yudahhiya tó sì lágbára àti paléyà falam yudahhi kọ̀ wá paléyà náà fala yahaduru musallana kí ni wọ́n ń ṣe ní ìdì tí ń wá ìdì tó náà wọ́n ń pèrè ní mùsùlùmí kí ni ń ṣe ní ìdì o sì lówó o sì pẹran ipá rẹ̀ sì ka ọ̀hún ra fóònù fifty thousand ọ̀hún ra aṣọ thirty thousand ọ̀hún ra bàtà fifteen thousand ọ̀wá lówó tó fi pe wúrẹ̀ thirteen thousand ànábì ní kí wọ́n wá láǹfààní rẹ̀ ní yídì ebá láǹdó nílé ni kí wọ́n wá láǹfààní ẹni tí ó lówó tí ó pẹran fáwọn ẹbí ẹ̀ tí ó pẹran fáwọn tálíkà kí ni wọ́n ń ṣe yídì èyí ò gbé kò ní yídì tí ó ṣe kí ni tó kí àwọn ànábì ń tàbùkù rẹ̀ pé kì í ṣèyàn dáadáa láàdá bọ́ fún láàdá tọ́pọ̀ sí ni àwọn fáà ní àdìsí tó jẹ́ àmọ̀ pé ẹni tí ó bá pa tó sì lówó kò nítorí ẹ̀wọ̀ náà o àmọ́ láàdá tọ́pọ̀ lọ bọ́ fún ẹni tí ó lágbára rárá ń tiẹ̀ kọ́dà bá ní ẹ̀rẹ́ bá da ọlọ́run lè fún láníyàn ó lè san lẹ́sàn níyàn rẹ̀ ànábì ní ìdá dákàlà tàlà àṣòro tó di pé zulhijja ọjọ́ kẹwàá wọlé ọjọ́ kẹwàá zulhijja bá wọlé wà á ráda ahadukum an yudhiya tẹ́nìkọ̀ọ̀kan yín tẹ́ wá gbèrò pẹ́fẹ́ pẹran tó wù yín láti pẹran ẹ̀rì tó wù yín láti pẹran àràdà ó wù láti pẹran fala yamussa min sha'rihi wa bashara shay'an kọ́mọ́jì nǹkan kan jábọ́lẹ̀ nínú gbogbo orun tó wà lára àti awọ ara rẹ̀ ọ̀ gbọ́dọ̀ máa sí awọ ara ọ ma máa kankan jábọ́lẹ̀ irun abíyá irun ọmú irun erí irun abẹ́ irun gbọ̀n tẹ́lẹ̀ náà àìmú tẹ́lẹ̀ náà kọ́dà bá bọ́ sínú oṣù hajj wọ́tọ́ ọba ti ọba nínú kápẹ́ ní dandan fún yàn pé tọ́ ọba iṣá ìpá ọwọ́ náà bí ìgbà tó kírun tó gbàwẹ̀ kí wá ní ìdájọ́ rẹ̀ báyìí pẹ̀lú ta kalẹ̀ sunnatun muwakkada sunna ta kànpá sunna mẹ́ta lọ́wọ́ o sunnatun wájibà sunna ọgbọ́dọ̀ má ṣe é kó kíráka méjì nínú àṣùbà kò sínú kùrán nínú sunna lọ́wọ́ ọgbọ́dọ̀ má ṣe é sunna muakkada sunna tá a kàn nípa ààrẹ náà ní ẹran léyà ẹlẹ́ẹ̀kẹta ni sunnatu mustahabba sunna tá a fẹ́ kọ́ ọmọ jáde kọ́ tẹ pẹ̀fúmù sára afẹ́ ni bó o ṣe ọ̀ lẹ́sẹ̀ bó o ṣe ọ̀ gbàládà náà bó o ṣe ò nítorí ẹ̀wọ̀ náà àmọ́ dáadáa tó bọ́ fún ọ ṣe kí ni ọ̀pọ̀ gan tó bá dé ìjọ àlìkìyàmà tó bá rí àwọn èèyàn tí wọ́n ń gba aládẹ ẹran tí wọ́n pa èèyàn wo mi lójú kò ní rí jọ̀hún unal amal níbi láti ṣiṣẹ́ ládá tá a gbà lọ́rùn wàhùn náà kàlì jàzá ẹ̀sán nìkan làá máa ń gbà lọ́hùn ó yẹ ṣiṣẹ́ lọ́hùn mọ́. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa alihikimatu minal hotohiya kí ni ọgbọ́n àtòyè tó wà lára ẹ̀pẹ̀ran tó wà nínú ẹ̀sìn wa yìí alákọ̀ọ́kọ́ lè tẹ́kọ̀ọ́ wàláhì ta'ala ọlọ́run fẹ́ ká níbẹ̀rù ọlọ́run ọlọ́run fẹ́ kí bẹ̀rù ọlọ́run ọba wọ́n lékún ló fi ní kápaléyà ẹ wọ Ramadan náà la'allakum tattaqun nígbà ẹran léyà tó dé ọlọ́run ọba ní lan yanala Allaha luhumuha ẹran tẹ́ ń pa èmi ọlọ́run ọba kò ní jẹ́ ń bẹ̀ wala dima'uha bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ èmi ń mú jẹ́ àlìjánu yẹn àti sùn yín ní máa mẹ́jẹ̀ẹ́ àtàwọn ẹ̀yà yín tẹ̀ rí àwọn ẹ̀yà mújẹmújẹ ọlọ́run bá ní wàhálà ni máa wà ẹ̀jẹ̀ rẹ̀ ò ní wá bèmí ọlọ́run èmi mújẹ wàhálà kì í yànnà lóhùn taqwa minkum ìbẹ̀rù ọlọ́run ọba yín tẹ́ fi pẹ̀rẹ̀ yẹn ó nìkan lèmi ọlọ́run ní ìdí lára yín àbọ̀ bá fẹ́ pẹran bọ́ọ̀ bá bẹ̀rù ọlọ́run ò lè pẹran torí owó yìí sì láti rí ọwọ́ ara rànkúnmí ọ̀ra màálù àbọ̀ra ewúrẹ́ àbágbò ìwọ ọtọ ọdá ṣiṣẹ ọ̀ wá nídàá jẹ ọba ló fi mu ọlọ́run níbẹ̀rù yẹn náà mo fẹ́ wò bóyá ẹ sí mi lẹ́nu gbọdọ gbọ́dọ̀ sí anábẹ́wà Muhammad lẹ́nu sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ń ọmọ ara ti pé ah, ah, ẹran ti ń mí àná tó sì ju yìí tí ò lèmi náà ò ní ó tún wá wọ́n bá jáwọ́ àwọn bá ní ká máa pa ká máa jẹ ńkọ́ kí ni ó bá ṣẹlẹ̀ ẹ̀rù ọlọ́run bá ọ ọlọ́run níbẹ̀rù ọlọ́run tí mo fẹ́ kẹ́ rí nù kẹ́ wo tálíkà sọ̀sọ̀ pé a níjò làwọn eléyìí ti jẹ ẹran gbẹ̀yìn kẹ́ wá bẹ̀rẹ̀ lọ lè fún pé ọlọ́run ọ̀rọ̀ bàbá alágbájá àti ìyá alágbájá bá ní sí rọrùn o ìṣesí wọn yìí a ń bà mí lẹ́rù o méje mi náà dà bẹ́ẹ̀ o gbogbo àwa tí alágbára ọlọ́run àbíọ́pọ̀ wisdom àwọn ìdí tọ́lọ́run fi ní ká máa paléyà ẹlẹ́ẹ̀kejì àtàkọ́rọ̀bù ilallahi ta'ala àyà tí mo kà yẹn ẹ̀rìn yẹn ní sọ́tùl hajj àyà 37 ẹlẹ́ẹ̀kejì ní àtàkọ́rọ̀bù ilallahi bí mutithari awamiri ọlọ́run ní kọ́ pẹran ọ gbọ́dọ̀ máa wádìí pé kí wọ́n wà lábẹ́ ẹran tán ni ọ̀pá àǹfààní wo ló wà ń bẹ̀ wádìí ẹ̀ ẹ kírun fọlọ́n wọ́n ní hàrí lè rọ̀ bíkà ẹ pẹ̀rẹ̀ fọlọ́n ẹni bá wá ṣe ń tọ́lọ́ ní ó ṣe wọ́n ní ọlọ́run gbé ga nípò yọ bọ́ sàrẹ̀ wọlé ọlọ́run látara thirteen thousand owó ewúrẹ́ kan àbí thirty five forty thousand owó àgbò àbúrò màálù ọlọ́run gbé ọ̀gá nípò o ò ní wà ní lẹ́fù àwọn tó lówó tí ọ̀pá gbogbo àwọn ìyá wa lóbìnrin bọ́kọ̀ yín bá pa ẹ̀yin náà pa o ẹ má máa pé àbútipa bí ọba ságbára mi ìmá lẹ́yìn tọwọ́ àbú yẹn àbí tọwọ́ àlájì yẹn ó sì dáa ó ti gbé gbogbo yín àmọ́ tí wúmù náà bá lágbára wọ́n náà pa kọ́ ọlọ́lẹ̀ bá wájú ọlọ́njọ́ àlìkìyàmà ẹ̀ ń ra sọ ẹ̀ ń ra góòdù ẹ̀ ń ra bàtà ẹ̀ sì máa yẹ tẹ́ ń ra kọlọmọ sàwọlá àná rẹ kọlọmọ jẹ àádọ́rùn ká tó gbọ́n o ọlá ọlọ́wọ́n bá wa nínú àwọn àǹfààní tọ́wọ́ ń bẹ ìlànà tawhid wọ́n ní tá bá fẹ́ pẹran ákìbò pọ́kànlọ́lọ́hùn a kì í bò sí pọ̀kan ní kíni ọ̀kan lọ́lọ́hún bisimilah pẹ̀lú orúkọ Allah òun fi ìjọ kan lọ́rin lẹ̀ gbogbo àwọn tí wọ́n ń pẹran fájá tí wọ́n ń pẹran fóòsà tí wọ́n ń pẹran fọ́ṣẹ tí wọ́n ń pẹran fáwọn àgbà àwọn àgbà tí wọ́n rí àwọn tí wọ́n ń pẹran fáyé tí wọ́n mọ̀ àwọn tí wọ́n ń pẹran fálìjẹ̀ gbogbo wọn wọn ò pẹran fọlọ́hún ọmọ náà ni wọ́n ti wọ́n bá tú ìwọ tó fẹ́ pẹran léyà kìí ṣẹran ẹbọ lọ fẹ́ pa ẹran tó fẹ́ pa pẹ̀lú kó ń fi ọ̀kan ọlọ́run ọba rinlẹ̀ ní bisimilah wàláhu akbar wọn lànà bíi àní alahumma minka walaka látọ̀dọ̀ ìwọ ọlọ́run látọ̀dọ̀ ìwọ ọlọ́run lẹ́ran yìí ti wá ìwọ náà la sì pa fún àní pẹran fún nǹkan mi láyé wa ẹmẹrin wa ẹmadìẹ wa àfọ̀njálàbí bàbá ayẹ̀ wọ́n wò bàbá olóògùn wọ́n wá ní kọ́ mádìẹ wá pé wọ́n fi bọ̀rí fún ọ adìẹ tó dùn ní ọlọ́nkọ́ pa fún ní tí wọ́n fẹ́ bẹ̀ fún ọ tí wọ́n wà fún ládìẹ yẹn náà ó ní ó sìn òun náà ló sì pa fún anábìnrin la'ana Allahu man dhabaha li ghayri Allah gbogbo ẹni ọba pa ntọ́lọ̀ndá fún ntọ́lọ̀ndá ọlọ́run sì máa ṣépèrè lọ́rọ̀ wọn ibi lójútùú wọ́n gba díẹ̀ wọ́n gbẹran wọ́n gba màálù wọ́n tún gbé èèyàn kí ni àpàdà jásí jàmá èrè ìbú náà ni kọ́lọ́ mọ̀ fìyà sínú wọn o ẹ̀yọ́ màyá mi wọ́n nínú àǹfààní tá a tún rí nínú ẹran aléyá òun náà ni pé ita'amul fuqara wal mutajin ọlọ́run bọ̀ fẹ́ kí tálíkà kan ya ayyuhan nasu antumul fuqara'u ila Allah ọlọ́run bọ̀ fẹ́ kí tálíkà kan má jẹran jọdún àti gbogbo àwọn tání bùkátà sẹ́ran tí wọ́n lágbára àti pa lọ́lọ́run fi ní kẹ́yìn tẹ́ ẹ pa kẹ́ ẹ fún àwọn tí wọ́n pa kẹ́ni tọ́pa ó fún ẹni tí ò pa ọ̀ràn yẹn ni kẹ́ni tí wọ́n fún àbẹ́ni tí ò ní kó béèrè súnà ni nítorí rẹ̀ náà wọ́n ṣe pa á tá a bá padà débi bá a ṣe pín ẹran a padà mọ̀ pé torí tálíkà òun náà wà nù tó jẹ́ àtòrí ẹ̀ pẹran wọ́n wá torí ìra pẹran ọwọ́ lọ́ọ̀ jẹ àbọ́lóhùn ní wọ́ọ̀ ní béèrè ó lè béèrè o aláàjì ẹ fún mi lẹ́ran súnà ló ń ṣe ìjọba nítorí bàbá béèrè tí kálukú ò béèrè ẹran yóò ṣòfò ọlọ́run ò fẹ́ kí tálíkà náà ọmọ jẹran gbogbo wa náà ń tálíkà jàmá ọlọ́run kàn gbé wa ga jura wa lọ ni orí ọ̀tọ̀ọ̀tọ̀ ló sì ṣe fún kálukú wa kò sẹ́nìkan kan tó ní ọ̀rọ̀ wàláhù wọlgẹ̀ni ọlọ́run bá nìkan náà lọ́bọ̀ nínú àwọn àǹfààní tó wà ń bẹ àtàwùsà àtọ ala nafsi wal ahli bi akli laham wọ́n ní ẹran léyà yìí tá ń pa yìí wọ́n ní gbogbo wa kálọ̀ lè mọ̀ pé inú àǹfààní tó wà ń bẹ̀ ni pé ọlọ́run fẹ́ kẹ́ enjoy nínú ilé yín kẹ́ ẹ dunra yín nú àwọn ọmọ rẹ ìyàwó rẹ ò gbélé látijọ́ yìí àròdú ẹ̀ ń lè níjọ́ ọdún àtọ́mọ àti ìyàwó kẹ́ ẹ máa jẹran kẹ́ ẹ máa bọ ẹran kẹ́ ẹ máa dẹran kán wá ní kílẹ̀ ń ṣe kẹlẹ́ ń sọdún nítorí àwọn fámìlì rẹ̀ náà tó dùn nú torí ẹ̀ láfi náà pẹran lẹ́yìn شكر ṣukuru شكر نعمة الله على الإنسان بالمال واللحم. wà láhàm wọ́n ní ẹran yẹn ọpẹ́ ni ọpẹ́ ni ẹran ọpẹ́ ni ọlọ́run ní kí ilé yàtọ̀ ọdún ní kó tó ń bọ̀ láyé àwọn tó kú kèé ṣe pé àwọn sẹ́ ìwọ́n tó ṣì wà láyé kèé ṣe pé sìnkan lòún sìn lọ́lọ́run wá torí ẹ̀fọn lẹ́mìí gúngùn ọkàn wù ú bẹ́ẹ̀ náà ni bọ́ ọba ti wá pẹ́ẹ́nà tó ha sàárà ló ṣe nì ó tún wá ṣe ìdúpẹ́ lérí ipe o tún bẹ láyé o tún wá rọwọ́ kìbàpò bí ọba sí nǹkan lápò kò sí ní yóò mú o ọwọ́ apẹ̀rẹ̀ fọlọ́n a ah, ẹran ẹni fi dúpẹ́ lẹ́yìn náà bó o ṣe ń jẹran yẹn gan bó o ṣe ń jẹun ìdẹ̀rẹ̀ ọlọ́run ni kì í ṣe gbogbo ẹni tọ́lọ̀ ń da lọ́lọ́run fún nígbà láàyè kọ́ ẹran jẹ kẹ́nìkan máa wá pé kí lọ́lọ́run ṣe fún kí lọ́lọ́run ṣe fún ọ tó ní eyín tó fi ń jẹran bẹ́ẹ̀ bá ti ní kí ọlọ́run ṣe ọlọ́run wàá sọ fún pé tó ọ̀dà yín sọ tí mo ṣe ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba sì níbi ọba kù rárá wa àyínbá yìí akókòrò lásán jàmbá tó bá mú yàn ilé ayé ó sì sún yàn nítorí ọlọ́run ṣe pọ̀ gan mọ́ máa pé kí ọlọ́run ṣe máa dúpẹ́ o ọlọ́pàá sàfihàn sún àwọn tí wọ́n máa dúpẹ́ sábàbọ̀ òdìhíyà kí wọ́n ní sábàbí tí ọlọ́run fi ṣe ẹran iléyà yìí ní sunna ojú ọ̀nà àtọ́dún tá a máa ṣe táyé ìparẹ́ wọ́n ní àdánwò ló bì anabiwa ibrahim aleyhi salatu wa salam ọlọ́wọ́n ọba ọ̀dà ó sì fún ní imani wọ́n wá ń béèrè ọmọ dáadáa lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá fún lọ́mọ dáadáa nígbà ọmọ náà wá dàgbà ọlọ́run wá sọ fún lójú oorun pé lọ́lẹ̀ pa ọmọ náà ọlọ́run fẹ́ kọ́ pọ̀ ọmọ yẹn ó kàn fẹ́ wò bóyá yóò ṣe é àbí kò ní í ṣe é ọmọ ẹyẹ ọ̀kan ó sì ti dàgbà tó ni òun náà sì ní àrólé ẹni ọlọ́run wá ní mo fẹ́ pa á sí Ibrahim sọ pa á ó ní bàbá ní pa á mo ṣe tán ṣé bí nítorí ìwọ ọlọ́run ni ọ sọ fọmọ ọmọ ní àlátẹ láyẹn à àlá àwọn ànábì ọlọ́run òdodo ní ìwà yìí ni ọlọ́run ní ń sọ̀rọ̀ fún wọn bẹ̀rùn èmi náà ti gbà o tọ́wádé kọ́ ọlọ́run ọba yín ló ní ẹ̀pá mi mo ṣe tán ṣé bí nítorí ọlọ́run àlàyé wáyé tẹ́lẹ̀ ọlọ́run dá àwọn méjèèjì wò wọ́n sì páàsì wájú ọlọ́run bá wa anabi ibrahim wa mú ismail ọlọ́run bá ń sọ fún anu quran onífàlámà asilámà àwọn méjèèjì wọ́n ju wájú sọlẹ̀ fọlọ́run wàtàláhùn lil jabin anabi ibrahim fi ẹ̀gbẹ́ ismail ó fi lélẹ̀ kí ló fẹ́ ṣe jama ó fẹ́ mú àṣẹ ọlọ́run ṣe ó fẹ́ du ọmọ Ti eré ọmọ fọ́ téèyàn ò ní gbádùn lọ́fíìsì tọmọ ọmọ ọmọ yàgbẹ́ ẹ̀ sì ní sùn lóru ọmọ tí yóò ní fífà ẹ̀yin náà sì máa ní fífà ọmọ tó jẹ́ pé yóò ní táífọ́ọ̀dù àárẹ̀ yóò sì máa ṣẹ̀yìn náà ara yóò ní yá ọmọ alápè jama ọlọ́mọ fún àwọn ọmọ wa ọlọ́mọ fún wọn láwa lójú o wọ́n fi wọn pa wálẹ́kùn ọlọ́run wọ́n jẹ́ àmà sáré wọn anabi Ibrahim wọ́n tó bá jẹ́ pé wọ́n ọlọ́run ọba ọ̀fẹ́ kí n máa sàárè rẹ̀ ni mo ṣe tán wọ́n bá jẹ́ pé mo ṣe fẹ́ náà wọ́tàláhùn lè jẹ̀bi ọwọ́ ọ̀fẹ́ gbẹ́ rẹ̀ lélẹ̀ wọ́n náà dẹ́yìn náà ọ̀fẹ́ da ọ̀bẹ dé lọ́rùn ọlọ́run ní àwọ̀ ọlọ́run àwa pè é wọ́n náà dẹ́yìn náà àwa ní Ibrahim yá Ibrahim ìwọ Ibrahim kọ́dí sọ dákítà rúyà aláàrẹ tọ́ láta ní kọ́ pọ̀ ọmọ rẹ bó ṣe mọ́bẹ̀ lọ́wọ́ nì agbàpọ̀ ti dú fáwọn ọlọ́run inna kadhalika najzil muhsinin ẹni rí ní ọ̀ ẹ̀san rí làá máa ń san fáwọn ẹni rí kí ló tọ́lọ́ fi pè ní muhsinu bẹ́ẹ̀ o torí ó ti dé darajatul ihsan maratibu mẹ́tàlá ní maratibu din al-islam wal-iman wal-ihsan ẹ̀rí islam òun ni ipò àkọ́kọ́ tẹ́yìn bá gradate yọ bọ́ sí imani wọ́n mọ̀ pé ní mumin tó bá padà yá yóò di mohsin mohsin yẹ al-ihsanu yẹ anta abudallaha ka anna katara ọ máa sin ọlọ́run bí ìgbà tó ń wo ọlọ́run báyìí fàyín lam takun tara bọ́ọ̀ bá wá rí fàyín náà yaraka ọ máa sin ọlọ́run bá bí ìgbà tó ọlọ́run rí yọ níjọ́ tẹ̀yìn bá ti bá ìbáàdà débẹ̀ òun ọlọ́run yọ kárí ni kúrò nínú sẹ́rẹ̀ẹ́ anabi ibrahim ó fẹ́ ṣe ìjọsìn gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run nígbà tọ́lọ́run ń wo báyìí tóun náà sì ń wo ọlọ́run ọlọ́run ló ti wà nínú àwọn mọ̀sínìn inna hadha lawal bala'ul mubin ọlọ́run bá ní a àdánwò fún ọ àdánwò tó fojú hàn ni àwọn náà máa pa àdánwò ni àmọ́ pass wa fadaynahu bidhibhin adhim àwọn ọlọ́run bá allah subhanahu wa ta'ala àgbò láwàá fi rọ́pò fún ọ wọ́n lànà bí ibrahima ń síjú wòkè báyìí àgbò funfun ń sì ń sọ̀kalẹ̀ bọ̀ láti inú àlìjánà lókè sámà ah, ah, la ilaha illallah ọbalẹ̀ báyìí ọlọ́run ní ọya máa dùn ó ní dùnyàn àgbò ló dùn gbogbo ẹni tí bá ń pààyàn ò ní ṣe rere ọlọ́run ọba wa tọ́jọ́ pé òun ló ní wá gan tó sì lágbára àti pa wá tẹ́nìkan ò sì ní bí lọ́wọ́ ẹ̀wò ọlọ́run ò fi èèyàn ṣerúbọ ọlọ́run ò fìyàn ṣe ipe ẹ máa pa wọ́n kẹbi jọ́sìn fún mi ẹ wá ń pààyàn torí ogun ẹ ń pààyàn torí èṣù ẹ ń pààyàn torí àlìjẹnu torí owó ẹni bá ń pààyàn kò ní lọ lásán bẹ́ẹ̀ bá gbà mú ẹ pa padà ni bí ọwọ́ bá wá tẹ̀ láyé tọ́ba ìdọ̀rùn kò ní wà lìjẹ́ náà lọ. wàtàràkìdá alẹ́ ìfìlà àkìrín ọlọ́run bá ní àwa fi ìjọsìn yẹn lẹ̀ kọjá pé gbogbo àwọn tí wọ́n bá ń bọ̀ táyé ìparẹ́ nínú àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa wá pẹ̀rẹ̀ lọ́dọọdún tẹ́lẹ̀ yọ jẹ́ ìbẹ̀rẹ̀ ìjọsìn. salamun ala ibrahim ọlọ́ni ibrahim ibrahim aláfíà mi àtàánù mi ti wà lérí ẹ̀ ọlọ́wọ́ wọ́n sá sánú àwọn náà ẹni bá pẹ̀rẹ̀ léyà náà kọjá ma tọkọ ṣe anábì ibrahim àlàáfíà ọlọ́run ti ṣe kíni ó ti wà lérí ẹ̀ àlàáfíà ti délé yín ilé tí wọ́n bá ti ń gbé sàárà jáde àdánwò ewọ́ bẹ̀ ilé tí wọ́n bá ti ń gbé sàárà jáde ńbẹ ọlọ́mọ ń fún wọn bẹ́ẹ̀ ni ẹni bá ti ń fún yẹn ọlọ́mọ ń fún ni. ọlọ́mọ bá ní kadhalika najzil muhsinin bá a ṣe máa ń san ẹ̀san àwọn ẹni rẹ ni Ibrahim àní ẹni rẹ ni ọ èèyàn dáadáa ni ọ innahu min ibadina al-mu'minin Ibrahim wà nínú àwọn ẹrú wa tó ní ìmánì ìmánì lèyàn fi mọ́mọ jáde láti tẹ̀lé àṣẹ Ọlọ́run wọ́n tó pẹ̀rẹ̀ léyà náà ìmánì làá fi mówó bọ́ ọba ro wàhálà tó ro òru tó ro ọ̀sán tó ro ṣẹ́ àtàsùkò ṣẹ́ rẹ ò ní náwó àmọ́mọ́rò yẹn wọ́n náà jẹ́ nire lọ́dún ní jẹ́ nire pípàrọ̀ ọba káràǹkómi ó ní three fifty ó fi fifty thousand gbé wá pípàrọ̀ ọ̀bá káyẹn ramalu màálù one fifty one twenty pípàrọ̀ ọ̀bá káyẹn lọ́lẹ̀ rágbò pípàrọ̀ ọ̀bá káyẹn lọ́lẹ̀ rẹ̀ wúrẹ́ bọ́bá lò níta ten thousand ewé wúrẹ́ tọ́ra aṣọ twenty five thousand ọmọ tó ń ṣe ọmọ tó ń ṣe aṣọ tí ó gbó àti ládàá tí ó ṣẹ́kù ìwọ ohun mọ̀ wá lọ́lẹ̀ ra gbogbo ntẹ́ ìsọdún ni wọ́n wọ́n ti thirty five thousand ọ̀wà rẹ̀ na thirteen thousand fourteen thousand pa ewúrẹ́ mẹ́sọ́rọ́ ọ̀wá ń pè kò ságbára ni bàtà àtàṣọ tí ó gbó lọ́wọ́ káràmásìkí ẹ̀ ọgbàgbé tí ó sẹ́kù wal akhiratu khairun wa abqa alikiyama ni ó jama ayé ọ̀tán jama aṣọ ni àwọn tí ò ní kí ọkú sẹ́wọ́n jogún ẹ̀. aya tí wo suratu sọfat láti aya one oh three ẹ̀ka dé one hundred eleven ọlọ́run sànù wa ní islamu àwọn èṣe kankan àfikọ́ jẹ́ ń ta ara kọ́ọ̀lẹ̀ fún nínú ẹ̀sìn wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ma yudahi bihi min al-an'am gbogbo aláfẹ́ pẹ̀rẹ́nsì gbogbo wa ní báyìí sẹ́wọ́n mi alhamdulillah ara wọn yẹn ti bò má sọ pé àwọn pẹ̀rẹ́ ẹran wọlé wa pa kọ́mọ̀dé kọ́ wa mú àkùkọ

almaz òun ni wọ́n ń pè ní mesoro ewúrẹ́ agbo àti ewúrẹ́ méjèèjì ní òde lárúbáwá gánámù ni wọ́n máa ń pè méjèèjì àdìsí ní ọ̀wájú ó yé wa pé kábúṣù àgbò ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ń pè ní dọ́ánù ẹ̀rí maaz òun ni wọ́n ń pè ní shaat òun ni wọ́n tún pè ní ganam lédè tiwantiwa òun náà ni pé rànkúnmi wọlé yá màálù wọlé yá kéèyàn pé ojú tó lówó màálù ọ̀ wọlé yá òwe títàlẹ́kà fi ń bínú olówó ni màálù wọlé yá dáadáa dáadáa táwọn sàábà pa màálù lójú àdábì báyìí lẹ́yìn náà ni ewúrẹ́ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní lè ẹ̀dínkù ní sùmọ́ láì. ليذكروا اسم الله في أيام معلومة ọlọ́wọ́n ọba ni kí wọ́n máa rántí ọlọ́wọ́n ọba láwọn ọjọ́ tá a ṣàlẹ́ṣà àwọn ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ zulhijja ó ti wọ́n sọ ní àyà mi onílé yadhkuru ismallahi ala ma razaqahum min bahimatil an'am kí wọ́n máa gbọ́lọ̀ ń tóbi lérí oore tá ṣe fún wọn òun náà ni pé a ṣe àwọn ẹran yẹn rọ̀ fún yín kẹ́ ẹ dá wọn dùbúlẹ̀ kẹ́ẹ̀dún wọn kán gba dúdú kẹ̀sì máa jẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa suratul hajj aya thirty four ẹ̀ wàá rí ràkúnmí àti màálù yashtariku fihima as-sab'a ila al-wahida ìgbàláyé wà nínú ẹ̀sìn wa kéèyàn méje kẹ́ẹ̀dáwó pa ràkúnmí àbí kẹ́ẹ̀dáwó pa màálù èèyàn mẹ́fà lè pa èèyàn márùn lè pa èèyàn mẹ́rin lè pa èèyàn mẹ́ta lè pa èèyàn méjì lè pa ẹnìkan lè dá màálù pa àmọ́ èyàn mẹ́jọ ò lè ṣe èyàn mẹ́jọ ò lè ṣe kínní méje wálẹ̀ èyí ni rànkúnmí àti màálù ẹ̀rí àgbò ò ní sọ ẹnìkan kan mára rẹ o ọ̀ọ́dà pankẹ́ni ewúrẹ́ ọ̀ọ́dà pankẹ́ni àìsóyàn mọ́ ara èèyàn lérí àgbò àti ewúrẹ́ nínú túmọ̀ baálé lè pe pa ewúrẹ́ kan ànábì ló tó fún gbogbo fámílì yẹn àgbò ní baálé lè pa ó tó fún gbogbo fámílì yẹn àmọ́kọ́ ọ̀fẹ́ pẹran léyà ọ̀fẹ́ dà pa fún rẹ̀ gbóhùn náà ọ̀fẹ́ gba láàdá ọ̀fẹ́ wọn àánú àwọn mọ̀tọ̀ hùn àwọn tí wọ́n pa léyà lọ́dún ní ó lè dìyàn papọ̀ mọ́ra rẹ̀ lérí àgbò àti ewúrẹ́ bó bá jẹ́ rànkúnmí àbí màálù ẹ̀yìn méje wálẹ̀ ẹnìkan sì lè dà pa ẹ̀rí lérí ẹ̀ afáwa Jábìr Abdullah ó ní naharina ma'a rasulillah sallallahu alaihi wasallam amal hudaybiya ó ní ní ọdún hudaybiya alibadanata ó ní àwa lára nkún mímọ́lẹ̀ àwa méje ansabu atin àwa méje la sì pa anabi sì ń wò wá bẹ́ẹ̀ a sì dáwùjọ pa ẹyọ kan náà walbakar ó ní wa tí wọ́n dáwùjọ ansabu àwọn méje àwọn pa màálù tànàbí bá ń bẹ ń bẹ kan tí wọ́n ń ṣe kankan ní tí wọ́n ń ṣe yẹ tànàbí ọ̀pẹ ọ̀dà kí ni wọ́n ń pè inú ẹ̀sìn sunna sunna taqririyya sunna ni bẹ́yẹn bá lè dápa mọ́wulẹ̀ tún dìyàn mọ́ra rẹ̀ lo agbára tọ́lọ̀ ń fún ọ̀yẹ́ kọ́ pa odidi màálù kan kó lè jẹ́ àánú fún gbogbo àwọn tí wọ́n bọ̀ jẹ́ sàrá ni àsìnú àlùmújíṣẹ́ sí gbogbo ẹran tá a dárúkọ yìí éèjì tí gbogbo ẹran bá ti wà káka mú ká máa pa náà ni ewúrẹ́ ọjọ́ kejì agbọ́dọ̀ kẹta àwọn àǹfààní alátilágbọ̀ọ́yé lérí ẹ̀ ẹ rí kéèyàn tó di pé ràkúnmí ó lẹ́tọ̀ọ́ fún yàn láti pa láti fi sọdún léyà ọdún márùn-ún ti pín yóò ti gbẹnu lé ọdún kẹfà ọdún márùn-ún pélé nísìn lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́yìn ọjọ́ mẹ́ta ọ̀sà ti kú lọ́dún márùn-ún ẹ̀pa kẹfì sìn ọlọ́run ó ti gbó ní jẹ́bẹ̀ ẹ rí màálù ń tiẹ̀ òun ó pè ọdún méjì tó ti gbẹnu lé ọdún mélòó ọdún mẹ́ta adékè màálù yẹn ti lẹ́ran la ní jẹ́bẹ̀ ẹ rí àgbò òun tiẹ̀ yóò pè ọdún kan tó ti gbẹnu lé ọdún mélòó ọdún méjì àgbò rẹ tó ń sìn ó ti pọ́dún kan níjẹ̀ ẹ̀ta bó bá ti di ọdún mọ́ mọ́lẹ̀ torí ó ti gbẹnu lé ọdún kejì ẹ ewúrẹ́ mèsòrò oṣù mẹ́fà tọ́wá ti pósù mẹ́fà ó pósù mẹ́fà lánàá kọ́pá lédè láti fi jọ́sìn fọlọ́wọ́n bá wa torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́ran tí ń sìn wọ́n kàn máa wá lé ẹran káàkiri tọ́dún bá kọ̀ túnra àwọn abẹ́rẹ́ pé madamu ah mami ẹ̀rọ yóò tó àníkíni ò ṣe oṣù karùn-ún ti ti ṣe ni ẹ̀ kọ́lọ́mọ́sá ìṣàánú wa aláàtìlágbọ̀ yìí lérí ẹ̀sìn wa al'uyubu lati turaddu biha al'uduhiya àtúnwá apá èyí tọ́lọ̀ ní apá ẹ̀nà tán ní apá lápá èjì tán ní apá náà lásìkí ní lápá àmọ́ kankan tó ń bẹ̀rẹ̀ tí máa ń ṣẹlẹ̀ tá tẹ́ran òun ní wọlé yá òun náà ní kẹrẹ yẹn ó ní àwọn àrùn la uyubu jaha fi hadith albarra ibn azib ọ̀kan náà àwọn sahaba wọn pe ní albarra ọmọ azib ó ní ànà nàbíyà sàṣàlà wọn là nàbíyà sọ fáwọn pé arbaatun ìran ẹran mẹ́rin kan bẹ̀ nínú ẹran tẹ́ fi paléyà la yujzina fil adahi kò wọlé yá o béèyàn bá parú ẹ̀ ọkàn jẹran ni kò sí ládàá kankan fún. àlàáwòrán àlìbáyìnú àwòrán àlàáwòrán òun náà lèyí tí ń wó bàdàn bí àwọn ọ̀yọ́ nínú èdè yorùbá àmọ́ nínú ìtumọ̀ gángan fún rẹ̀ òun náà ni ẹran tó pé gàtọ̀lbàyàdọ̀ akthara nadhiriha ojú sẹ́mọ̀ pé black àti white ni wọ́n wà ń bẹ́ ẹ̀yọ́ miami black ti wá gba ọ̀pọ̀lọpọ̀ nínú ojú ẹ̀ astagfirullah white ó ti ṣe kíní white ó ti bo ọ̀pọ̀lọpọ̀ dúdú tó bá sì ti bò ó bá wọn kò ní rìnà dáadáa má ní jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fi ń sọ pé ìwò wò bàdàn bí àwọn ọ̀yọ́ bọ́bá ti wojú ẹran tó ní pé ah bíláàkì rẹ̀ ah, ó ti tún di wáìtì nídàjì àwòránù anábì ní kò wọlé ya ẹlẹ́ẹ̀kejì wàlùmárì ìdọ̀tù àlùbáyìnú márùtù ha ẹran ti ń sàárẹ̀ tí àárẹ̀ yìí sì hàn lára ẹ̀ òun náà ni ẹran tó jẹ́ pé àárẹ̀ ń bẹ ní ara rẹ̀ àárẹ̀ yìí bí ṣe ń dìde ní ń bí ṣe ń dìde ní ń ṣubú yóò wọlé ọkàrà wálé sí fún ní koríko àdúgbò yín oúnjẹ gbígbẹ lòun sì ń jẹ ní àdúgbò rẹ̀ kò ṣubú ni kò rù ọ̀ pe dókítà ni o àwọn dókítà ọba mójútó lè yẹn wọlé yá o àárẹ̀ tó tó àwọn náà ṣe èkó ẹran aláàárẹ̀ síta àbí ìmọ̀ àwọn aṣọ́mi pé aláàjì ẹran tẹ fẹ́ràn ni olóṣubú ni èló lẹ́sàn <laughs> tani àwọn anáwó sí yìí níjàmbá náà ẹran aláàárẹ̀ àyẹ̀rà ìpè à ẹ̀dín rú lọlé ìmọ̀ tírítì ẹ̀ ẹran tó gbádùn lọ́ra ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta wàlẹ̀ àríjáù alìbáyínú dọ́lẹ̀ wà áwọ̀ alìbáyínú dọ́lẹ̀ ọ̀hà ẹran tí ó ti di arọ ẹsẹ̀ kan ti kán ní ti ń mì báyìí ah àwọn àlùfáà ni irú ẹran yìí nínú ṣẹ̀ríà Islam irú ẹran yìí àyèfi ṣe kí ni àyèfi paléyà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa alàrìjá albayinu arjuha ẹlẹ́ẹ̀kẹrin alàzílà ẹlẹ́ẹ̀kẹrin ló jẹ́ máa alhazila. Al ẹran náà pé ní azila òun náà ni ẹran tó rù irin tẹ̀lé yín lẹ́yìn àbá gbogbo eegun ara rẹ̀ ló ti yọ ọ́ ta yìí bí àwọn ẹran chadi tẹ́ máa ń kú sí desert tẹ́rì gbogbo ẹ máa ka gbogbo eegun tó wà lára ẹ̀ irin o alẹ́tì làmúkàfì làmúkàláha wọ́n ní rúrù tó rù ní bẹ́ẹ̀ bá ipa tẹ́ bá fọ́ eegun rẹ̀ ẹ̀ ní bá mùdùmùdù bẹ́ẹ̀ irú ẹran yẹ wọ́n ní kò wọlé ya ẹran tó bá lálàáfíà làáfi ṣe kínní irú àwọn ẹran yìí sì máa ń chíìpù lọ́jà ẹran tó yẹ kọ́ ra ń fifty thousand wọ́n lè ní kó mú twelve five wa àwọn fẹ́ ti kú nígbà kán ti sí wọ́tọ́ ọ̀dà kan mọ̀ lọ́rùn kó lè pẹ́ ẹran tó nígbà aládá ní eré rẹ̀ ọlọ́mọṣẹ́ ìṣàánú wa gbogbo àtàfẹ́ pa ọlọ́run mọ̀yẹ̀ wá ń sá o ẹ mọ̀ tó mọ̀ kọ́ lọ́mọ̀yẹ̀ yẹn ń sá ìtumọ̀ ẹni pé àsìkò tá fẹ́ pa nìyí kọ́lọ́ mọ́ mú wàhálà kan wá táàfin ní sékíní táàfin ní rí pa ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa àlàáfùtòlù mi nàlẹ́ àm àwọn ẹran tá a wá dárúkọ yìí rànkúnmí màálù àgbò ewúrẹ́ èwúlọ́lọ́lá jù àwọn afáàfáà mọ́ra wọn lọ́wọ́ àwọn afáà kan wọ́n ní àwọn ni wọ́n pọ̀ jù wọ́n ní rànkúnmí lọ́lọ́lá jù lẹ́yìn náà màálù lẹ́yìn náà làgbò lẹ́yìn náà ní ewúrẹ́ nítorí pé bí ẹran bá ṣe pọ̀ lára wọn sí náà ni wọ́n ṣe ṣàǹfààní fáwọn èèyàn sí ẹ̀yàn miami bọ̀tà àwọn àfáà kan àwọn ní ewu lànàbì pa sallallahu alayhi wa sallam anasi lànàbì pa kíni agbo méjì tó tóbi dáadáa tí funfun wọn tó ṣe kíni tọ́pọ̀ ju dúdú ara wọn lọ nínú irun wọn anabi pàkan ẹ̀yin wọn ń pè yí tá anabi ọ̀pá wọn táwọn sábà pa ni ọlọ́lá àwọn afáàfáà mọ́ra wọn lọ́wọ́ wọ́n ní kò ní ìtumọ̀ ànábì lè pa kan kí mi ò sì lọ́lá jù lọ nítorí pé n ta fẹ́ lò lára ẹran náà ní pẹ́ẹ́rẹ́ wọn pọ̀ kó sì ṣe kí ni kó sì kárí àwọn àfáà kan wọ́n sì dúró lérí pé kò sọ́gbọ́n tẹ́ ẹ̀dá tẹ́ fi ti n ta ànábì ṣe ẹ̀ ti sẹ́yìn táwọn sàábà ṣe tó kálukú dúró lórí owó ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ ẹ̀sìn wa àmọ́ nínú ìtumọ̀ àti nínú ibi táwọn afá pọ̀ sí òun náà ni pé bẹ́ẹ̀ náà bá ṣe tóbi sí bẹ́ẹ̀ ni ládàá ló ṣe kí ni ni ó ṣe pọ̀ sí nítorí pé àwọn tí ó jì ọ́ pọ̀ nídìí bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́sá ìtọ́wà sọ́nà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí áàkìrò wákùtì ha ẹran tá a fẹ́ pa yìí ẹran tá a fẹ́ pa yìí nígbà wo gangan lásìkò rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n lásìkò ẹran pípa bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kírun ayídì tán tí ìmáàmù sì pa ẹran títí ẹ̀ ẹnìkan pẹ ẹran rẹ̀ ká tó kí ìdì anábìrin lọ́ọ̀lẹ̀ ébọ̀ ọkọ̀ ọmọ jẹ̀ǹkẹ́ ọ̀páléyàwó ọkàn pẹran jẹ ni ká tó kí ìdì àyèsí kíni pẹran síwájú ìmáàmù àdúgbò wa tó bá ti pẹran lẹ́yìn ìmáàmù àdúgbò yín tó wá gbọ́ pé wọ́n ní ìmáàmù kan bẹ lóṣòdì wọ́n ní útúbà àti wọn wákàtí kan àbọ̀ ni kò sí tọ́kọ̀ pẹ̀lú ẹ̀ mọ́ ṣé ìmáàmù tí wọ́n kí yídì lẹ́yìn rẹ ti ṣe kí ni ó ti pẹran wọn bá wọn ti kí yídì ládùúgbò yín tó ń lọ ọ̀pá ẹran títí o ò ní dúdú ìmáàmù tó ń lo wákàtí kan lérí yídì ákìrì wákàtí ha ìgbà wo láwà pẹran náà dà min gurubi shamsi min al-yawmi ar-rabi inda gurubi shamsi min al-yawmi ar-rabi á palatẹ ìgbà tí ìmáàmù bá ti pẹran tán títí tí lè fi súnjọ yẹn ìjọ ọdún nìyẹn yawmu nahar ìjọ kejì ọdún ni àyàmù tẹ̀síríkù bẹ̀rẹ̀ jọ́ mẹ́ta ni wọ́n sì ń pè bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé ọ̀ wàá pa níjọ́ kejì ọdún tí ló fi sùn ó lè pa lóru ó lè pa lóru jama orújọ ọdún lágùn méjìlá ó lè pa ó lè pa lágùn kan òru ó lè pa lágùn kan ọ̀sán tọ́ba tilẹ̀ níjọba mú ẹ̀yìn ilẹ̀ ti sún o ah, ó tún dọ̀la o kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ o wọ́n pẹ̀rẹ̀ rẹ lásìkò tó bọ́ mú láago méjìlá alẹ́ ó sì kọ́mọ̀já wà hùn o kọ́mọ̀já pé kọ̀fẹ́ káwọn aládùúgbò ọmọ pé òun pẹ̀ra tí wọ́n mú mọ́lẹ̀ tó wà tọ́ mọ́lẹ̀ tí wọ́n máa wí tí wọ́n máa wí lẹ́kùlé tí wọ́n máa kún bẹ̀ tí wọ́n máa kó tó ọlọ́jà tó pọ̀lọpọ̀ ọdún bẹ́ẹ̀ ó sì pẹ̀ra ah, àmọ́ pé ṣíṣẹ̀ rí àṣẹ ilé ìwọ̀ kéèyàn pa lóru àwọn afáàní kò sí tọ́ta kó àmọ́ gbà tí yóò stop òun náà ni ìjọ ìrọ̀lẹ́ ìjọ kẹrin ọdún tí ń jẹ́ ìrọ̀lẹ́ ìjọ kẹta àyámú tẹ̀sírík ajẹ́pẹ́ ìjọ ọdún ọ̀pẹ̀ran ìjọ kejì ọ̀pẹ̀ran ìjọ kẹta ọ̀pẹ̀ran ìjọ kẹrin tóorùn bá ti wọ̀ ó ti stop àmọ́ ọ̀pá ìjọ kẹrin náà ẹlòmíì tí máa ń dún kẹrin ó chip kóhun tó lọ́jà nígbà míì wọ́n máa ń pass nígbà míì wọ́n máa ń fail àmọ́ ìtọ́ dáa ni pé tọ́wọ́ mọ̀ pé yóò chífù lẹ́yìn ìjọ mẹ́ta pa àmẹ́ni tó pàǹjọ ọdún ládájú wọ́lọ nítorí pé iṣẹ́ olóore àsìkò tán náà ṣe ẹni bá tètè sí lásìkò yẹn náà bẹ́ẹ̀ náà ládá ó ṣe kí ni ni ó ṣe pọ̀ sí àmọ́ wọ́n náà ní ládá bóòrùn ọjọ́ kẹrin bá ti wọ̀ bẹ́ẹ̀ bá pẹran gbà wọn èèyàn pẹran jẹ ni o kọ́lọ́mọṣà ìsanu wa adépé títí aago mẹ́rin ọjọ́ kẹrin ẹran ti stop mìnà sunna gbogbo ẹni tó bá ti dá lójú pé yọ pẹran ó ti lówó lọ́wọ́ àbótilé ẹran níṣó kọ́mọ̀ mú irun ara rẹ̀ àti awọ rẹ̀ kọ́mọ̀ mú kankan kú títí tó fi pa ẹran yẹn inú sunna òun náà lọ́wọ́ a sì fẹ́ kó òun náà a fẹ́ kó mẹ́nu lọ́wọ́ lọ eid kìí sáwẹ̀ àwẹ̀ láti ìgbà tálẹ̀ bá ti yọ tó rún fi wọ́n pè láwẹ̀ yọ kàn mẹ́nu lọ́wọ́ nítorí pé ànábì fẹ́ bẹ́ẹ̀ ànábì ṣe bẹ́ẹ̀ tó ti dé yóò fi ẹ̀dọ̀ ẹran rẹ̀ àbí ìtọ́ bá rí nínú àwọn ẹran yóò fi ṣe kíní yóò fi túnukọ́ kọgbàwẹ̀ ẹjá sọ yorùbá mi yóò fi jẹ wàárọ̀ <laughs> eh. àwẹ̀ là máa ń pè ìgbàdá kéwú jọ àwọn bá sọnà wọn ni a máa ń pè láwẹ̀ mọ́ ìmẹ́nu lọ́wọ́ lásán ni yóò wá mú ọ̀kan ẹran rẹ̀ bọ́yẹ̀dọ̀ ni àbí nǹkan mi yóò fi ṣe kíní yóò fi sínú kò ní fi sínú kí ó fi ṣe. Eh, yóò fi jẹun àárọ̀ kò break tó bá break ìbò yẹn tuntun dàrú aláwọn fẹ́rẹ̀ ìsànú wa àbí tó bá fẹ́ sọ pé yóò fi break oúnjẹ rẹ̀ àárọ̀ wallahu alam kọ́lọ́ mọ́sẹ̀ ìsànú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sán wa anábìnrin ní dáadáa kan látàrí àṣà anábìnrin tí ìjọ kẹwàá tí oṣù sòlìhíjà tó bá ti lé tẹ́ ti bẹ̀rẹ̀ ìjọ kẹwàá wà á rádà àdókò àyìn dọ̀híyà ẹnì kọ̀ọ̀kan nú yín ẹ̀sìn fẹ́ pẹran fàlàyé musa mi ṣàríhi wàbàṣàrí ṣẹ́hàn ẹ má jẹ́ irun ọjà bọ́lẹ̀ àti awọ ara yín o títí tí ẹ fi pa ẹran yẹn tábà wá pẹran tán ọ wà fa ẹran abẹ ọ farun abíyá ọ farun erí tọ́ bá wù ọ ọ farun mú ò ní farun gbọ́n o ẹni bá ń farun gbọ́n ẹ̀sìn èyí anábìnrin afúnléha ẹ̀dárun bọ̀ sí anábìlọ́pàṣẹ bẹ́ẹ̀ bẹ́yàn bá ní òun ma ha ìtumẹ̀ ni pé òun ma takò àṣẹ ànábì mùsùlùmí ni ó mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ mùsùlùmí oníkíní ẹlẹ́ṣẹ̀ gbogbo àwọn ha ọlọ́mọṣà fún wa ń sọ̀rọ̀ ha àdéhùn tí ó bá wa tí yóò fi máa ha ọlọ́mọjà àmà ọlọ́ agbára ọlọ́wọ́ bá wa tó mi ọlọ́run sọ níbẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní àwa ń yarun a ń ṣe kíni a ń yarun irun wa jábọ́lẹ̀ wọ́n lè yẹn ò kankan ṣe ń yarun gbà ṣé ò ń yarun gbà ni kété fẹ́ mú kó irun ògbọ́dọ̀ ta kókó mọ́ lẹ́rìn àwọn onye lélẹ́ yìí ò ní kankan ṣe wallahu alam ẹni bá ha ara bí àwọn awọ ara yẹn àbí ha gan téèyàn ó ṣe awọ ọwọ́ màmá ǹjẹ́ ó ní iléyà bí ò ní wọ́n ló ní iléyà àmọ́ ládàá rẹ̀ ò tó ládàá ẹni tó ṣe kí ni ẹni tó fi ilẹ̀ sáà ń gbẹ́sùn yé báyìí jàmá tẹ́lómi ti ń ka translated tó wà dé tó pé ẹ fẹ́ pẹran ọ̀ wá dá irun sí ọ̀ níléyà o ọ̀hún ó níléyà àmọ́ ládàá rẹ̀ ọ̀pọ̀ tó ẹni tó ṣe nítorí pé súnà yẹn yóò kún ládàá ẹran léyà ni tẹkisimu alọ́dúnhìyà ẹran wa tá a fẹ́ pa ẹ̀jẹ̀ máa mùsùlùmí ẹran yìí bó la ṣe pin ọlọ́run sọ fáwọn alálàájì ó ní lè yashadu manafi'a lahum gbogbo àwọn alálàájì táwọn wà ní maka wọ́n ra àǹfààní maka o àǹfààní náà ọlọ́mọṣẹ́ àdìkan rí wa yadhkuru ismallahi fi ayyamin ma'luma ẹ máa rántí ọlọ́run ọba láwọn ọjọ́ mẹ́wàá yìí ala ma razaqahum min bahimatil an'am lérí pọ́lọ́wọ́n bá ṣe ẹran rọ̀ fún yín ó sì ní kẹ́ rọrùn fakulu mìnìyà aya quran ọlọ́run ní ẹjẹ́ ń bẹ̀ àìpẹ̀rẹ̀lẹ́yà kágbé fáwọn èèyàn pé máa lọ ẹja lè bí jẹ láì pé ọba ní àrùn kan tán ní kọ́ mọ́jẹ̀ran ọkàn ó pé ẹgbẹ́ kó wájú mi ní fakulu mìnìyà ẹjẹ́ ń bẹ̀ wà á ti ìsàlùfà kiri ẹ sì fún àwọn ẹ fún wọn ń á fún ọ ọlọ́gbàá ọ ọlọ́ọ̀ ní ọlọ́run rántí rẹ ọ̀ràn tí a rẹ ọlọ́dọ̀ lè máàmù ní ẹ̀rọ rẹ yá sọ́sẹ́kù mẹ́ ọlọ́run ní apá lọ́dún ni ọ wà bí náà ó tún lọ bòmí ọba gbà bí tuntun lè gbà bòmí náà à ń sọdún náà ni ọdún lọ náà nu kò sí èèwọ̀ mbẹ́ àwọn bẹ̀lẹ̀ ọ̀kọ́ lọ́mọ́sá jáwa náà orí pa láàyè yìí kárí màálù màálù màálù tó pọ̀ kárí pa kọ́lọ́wọ́n ajá rí jẹ kọ́lọ́wọ́n agbá lẹ́sìn fún wa ọlọ́ agbára ọlọ́wọ́n ọba wa ẹ̀yọ́ máa yá wa áyà lélẹ́yìn inú Kùránì suratul hajj ayah twenty eight ọlọ́run tún sọ hajj ayah thirty six òní wà á tó ẹ̀ẹ́mùl qani'a ọlọ́run bá ní gbogbo àwọn tí wọn ò ní béèrè kò ní béèrè yóò tilẹ̀kùn mọ́lé ní ọmọ jẹun torí bẹ́ẹ̀ bá ti mọ̀ wọ́n ọlọ́run ẹ̀ lè gbálẹ̀kùn wọn ẹ̀ lè fún wọn wal mu'tar àtàwọn tí wọ́n máa wá béèrè eréṣin méjì lẹ̀dá principle I am principled i can't ask ẹ̀yọ́ ọmọ kẹ́ni kankan ọmọ débi kan ah, ah, ah, inú ẹ̀sìn yìí kan ọlọ́run fi ọjẹja àfi tí o bá sí nǹkan mímọ́ ọlọ́run fẹ́ kó lera pamọ́ kọ́ wa ní káwọn ọmọ kan máa ń ṣe ilé alásìkò lárọ́jọ́ ọdún léyà aláníwọ̀ àti ẹ̀mọ́lùkọ́ ní a gbogbo àwọn tí wọ́n béèrè tọ́jú pé bá a ṣe dá nìyẹn nínú àdámà wọn ni ọlọ́ni ẹlẹ́kẹ́lẹ́ kalẹ̀kùn mọ́ wọn lẹ́lẹ́ fún wọn wọlé mọ̀ọ́tàr gbogbo àwọn ẹfúnmilẹ́ràn alubára ẹfúnmilẹ́ràn ẹfúnmilẹ́ràn ọlọ́ni ẹfá wọn náà suratul hajj ayah thirty six àdìsí méjì kan wá wá àbí ká pé àdìsí kan náà ni àmọ́ àgbọ́yé méjì ló wà ń bẹ àdìsí kan wá àgbọ́yé méjì ló wà ń bẹ ìpè ẹran yìí ìgbà wo ni ó dà sáà tọ́jú èsílé oṣù mẹ́rin oṣù márùn-ún a wà jù sínú láìlọ́nù a kò sínú fírísà a máa wá fi dí àwọn ẹran tó yẹ ká máa rà sílé lẹ́yìn oṣù kan lẹ́yìn ọdún ọgbọ́n kan tó nù. yóò wá ní ẹmọ owó ọbẹ̀ oṣù méjì sísìn ẹ má béèrè lọ́wọ́ mi ẹran iléyà wà nílé ah, ah. iléyà la pa fún innamal a'malu binniya àníyàn lọ́lọ́wọ́ owó jama bọ́ bá dé fún ọ̀pá kò lè máa jẹ́ lọ náà ní ọgbà aládà ẹ̀ tọ́ bá ṣèpá nítorí ẹran léyà bọ́ bá wá ṣe wá sẹ́kù gan tọ́ rẹ ni fún tọ́ wá sẹ́kù lé rẹ tẹ́gbọ́dà wá ń ṣe àníyàn rẹ lọ́wọ́ fi ṣe kíni ló fi dá ọ lórí ẹ̀. anábì ni mọ̀ndọ́ha minkum ọdún yẹn ọlágbára díẹ̀ ìyàn austerity irú àsìkò tá à ń lò lọ́wọ́ nàìjíríà yìí two thousand and sixteen làwọn yìí jẹ́ bá Allahu Akbar ìyẹn tí ó pẹ̀lú ọlọ́dún ni ọlọ́nìkan lọ́mọ anábì ní man dọ́ha minkum ẹni bá pẹ̀lú nínú yín fala yusbihanna ba'da thalatha ayé ba'da thalitha fala yusbihanna ba'da thalitha anábì ní ẹ má jẹran yìí ó kọjá ajọ́ mẹ́ta nù lẹ́yìn o wa baqiya fi baytihi min ushay ẹ má di kankan ṣẹ́kùn nù lẹ́yìn lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹ kú ẹran yẹn jáde kẹ́ẹ̀dí káwọn èèyàn orí jẹ́ o nítorí pé kò sí agbára lọ́wọ́ àwọn èèyàn o àdéhùn ìlẹ̀ lómi ọ̀wọ́ agbámú ní ó pé wọ́n lẹ́ran ilé ò gbọ́dọ̀ ju jọ́ mẹ́ta lọ nínú ilé yóò máa dáyà já àwọn tí wọ́n ń ṣe kíni àwọn tí wọ́n pẹ̀ràn ẹ wá ní kóńtòun kọ́ ka àdìsí yẹn síwájú àyè káàbọ̀ àdìsí anabi wọn falamma kana al-aamul muqbil anabi ní tó bá di ọdún ẹ́ nígbà tí ó di ọdún kejì nígbà tó di ọdún kejì qalu ya rasulallah àwọn sọ̀rọ̀ àbàtún wa sọ fún anabi pé naf'alu kama fa'alna al-aam al bá a ṣe ṣe lọ́dún tó lọ tẹ́ran wa ò di ijọ́ kẹrin tọ́dé pé ijọ́ kẹta náà lọ́tánlé ṣé ká tún ṣe bẹ́ẹ̀ lọ́dún nìyí Ànábì ní kulu wa àtẹ̀ẹ́mù wa dọ́kẹ̀rù Ànábì ní ẹ̀jẹ̀ ń bẹ̀ ẹ fáwọn èèyàn jẹ́ ń bẹ̀ ẹ tọ́jú sílé ń bẹ̀ fàyín nàdáàlì kàlàm kánàbì náàsì jihad ọdún tó lọ yẹn ìyàn pọ̀ ń lù lójú sọ bẹ́ẹ̀ ìyàn pọ̀ ń lù ebi pọ̀ ń lù ni àwọn èèyàn pẹ́ràn fa àrẹ́tò àǹtọ̀ọ́yìnú fi hà mo fẹ́ kẹ́ fẹ́ràn yànran àwọn tí ọ̀pá lọ́wọ́ ni mo ṣe ní kọ́mọ́dù jọ mẹ́ta lọ bó la ṣe balance pẹ̀lú ọ̀rọ̀ méjèèjì a jẹ́ pé tí austerity máa ń bẹ́ ń lù àwọn àmọ̀ bíi tí wọ́n ṣe rí ńgbà náà kò dí kálẹ̀ fi gbogbo ẹnu sọ ṣérù tiwa yìí náà ni tá a ṣe ń lọ tá a ń bọ̀ tá a ń gbowó sùn tọ́ba jẹ́ pé èèyàn bá wà lù wọ́n ní tọ́ da nínú súnà náà ní tẹ́lẹ̀ ipe kájí kẹ́nìyàn ó kárí àmọ́ kì í sọ̀rọ̀ àyàn fún yàn kéèyàn ha tán ní ìjọ kẹta o kọ́mádìí pé a máa wá sáré káàkiri pé ilẹ̀ ti fẹ́ sú o ẹ̀yin ọmọ ẹ̀kẹ́rin jáde o kì í ṣe wọ o abẹ́lẹ́ ọ̀kọ́ ló sànú wa tọ́ bó láti wá sẹ́ran náà á jẹ́ ń bẹ̀ a fún àwọn atálíkà ń bẹ̀ á tọ́jú ń bẹ̀ á fi nínú ẹ̀ á fún àwọn tí èsì tálíkà yóò máa jẹ́ ẹ̀bùn fáwọn kò sí tó burúkú fún ẹni tó pẹran lẹ́ran ẹ̀bùn ni wọ́n máa ṣe kí ni ni wọ́n máa jẹ́ fáwọn àmọ́ rí i pé àwọn tí wọn ọ̀pá ti gbà náà o nítorí wọ́n ní kó bùn yàn lẹ́yìn náà kó fún tálíkà ta ló fẹ́ bùn ó lè jẹ́ ẹni tó pa ó lè jẹ́ ẹni tó ṣe kí ni tí ò a lè fún ọ̀rẹ́ wa náà tó pa o àmọ́ ká máa fi ẹran máa fi dáná nílùú Ìlọrin èmi ọmọ Èkó o. wọ́n ní apẹ́ ẹran ẹlẹ́ fànà wa òun ló gbọ́dọ̀ jẹ́ àná nìkan lọ́mọ apẹ́ ẹran jẹ ẹlòmínà lè jẹ káwá mú túláàsì pé kí àná náà máa dẹ́tí pé apẹ́ ẹran mi kọ́ ìrọ̀ èyí ò sí nínú ẹ̀sìn wa àáfàánà lẹ́ran ìtìpá bá ká ó tiẹ̀ bọ́ bá sì ká ká ẹran náà ẹ̀yin bọ́dà súnà náà níjẹ́ o ti so igi ni wọ́n ti gbọ́rú ẹ̀ mọ́ broda alùsùnà wa jamaa súnú ìpè o bọ́ọ̀ bá máa nawọ́ sànà rẹ̀ ọ̀ wà lágbára àti ẹran odidi ẹran fún dáàdi mami mo ti sẹ́ndì ten thousand sínú àkáǹtì ẹ̀fikún ẹran lẹ́yà yín ọmọlúwàbí ni wọ́n ń pè báwọn ẹni bá ń ṣe dáadáa sí àná rẹ̀ ìyàwó ẹ̀ ní ń ṣe dáadáa sí àbínú ìyàwó rẹ̀ nídùn nítorí bá ti dùn ìyàwó rẹ̀ nú wàá ṣòro fún nàbẹ́lì màrúf ọlọ́run ni ẹ ṣe dáadáa sáwọn obìnrin ṣé n tó ṣe ni onígbàládà ọgbàládà ẹlòmíì ti pe àná rẹ̀ gbẹ̀yìn sìn yọ́fẹ̀ẹ́ tọdún kan yóò sì mọ wá lẹ́kọ̀ yóò ní alùsùnà lòun ẹni fún ọlọ́mọ ọmọ tọ́tọ́jú ọ̀ràn lọ skul ìwọ wá ń jàǹfààní ẹ̀ ń dára fún ọ ń bímọ fún ọ ọwọ́ gbàgbé àwọn bàbá rẹ̀ àti ẹ̀ èmi yẹn ṣe bẹ́ẹ̀ o èmi ti máa ń sọ̀rọ̀ èmi yẹn ṣe rú ẹ̀ o ẹni bá ń ṣe kó lè ṣe kíni ó lè túbá lọ́dọ̀ lọ àní ẹlòmíì ọ̀jẹ̀ ń káàdì káàdì two hundred naira ọlọ́run sànù wa kó tán wá ṣe o a lè pẹran fún àwọn bàbá wa tìyá wa a sì lè pa fúnra wa tí bàbá ọba ní bínú tó wù ọba ká méjì àmọ́ tí bàbá ọba bínú pé Abdulrahman ó sì dájú mi lọ́dún ni ah, <laughs> ẹ̀ máa ya kó kí bàbá rẹ kó béèrè kankan kó fún ọ̀rá yan ni kó pẹ̀rẹ̀ léyà fún rẹ súnà kíni súnà mu akada ẹ wo bá sọ ma balance jama àmọ́ ìjẹ́ tí bàbá rẹ ọba pa tó sì fún ọ níyọ̀ǹda kó o pa ìjẹ́ pípa tó o pa yẹn tí bàbá rẹ ò sí pàun ìjẹ́ ẹsẹ̀ ni ẹsẹ̀ kọ́ torílẹ̀ Yorùbá wa ní àwọn ìwọlé yà àwọn bàbá sì wà láyè bàbá ń kírun wọ́n ń kí bàbá ń gbàwẹ̀ wọ́n náà ń gbàwẹ̀ bàbá ń lọ Mọ́kà wọ́n náà lọ Mọ́kà bàbá wa bàbá wa lóhùn lówó iléyà kò sì dọ́ọ́ láàmú ọwọ́ nígbà tí bàbá ò ti pa àwọn olóòtú sékìní ò ní pa àbígbà tí bàbá ti pa àwọn ti gbé títí ẹ ògbéra wọn o kálukú pẹ̀rẹ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni bàbá fẹ́ pẹ̀rẹ̀ kí la máa wí bisimilahi wàlláhu akbar bisimilahi allahu akbar àtàwọn ẹgbàwá mi náà tabatuma ẹ̀rí ẹran léyá ẹ̀yàn ọmọ ìyá mi bí bá lè lé bá ti pa tí wọ́n lágbára jù bẹ́ẹ̀ lọ wọ́n ní gbogbo wọn wọ́n ti pa léyá náà nù ọlọ́mọ pé agbára ò gbé jù bẹ́ẹ̀ lọ ṣe wá rí ẹran tá a fẹ́ pa yìí ó ní májẹ̀mú táwọn afá kà májẹ̀mú mẹ́rin alákọ̀ọ́kọ́ ni kágbára ọ ká mọ́jẹ̀ gbèsè lérí ẹran léyá ọ̀fẹ́ sanwó skul owó skul tó ṣúọ̀ alájọba fífátọ́ ara mọ́ skul owó sukùl tó ṣe kí ni tó sùn ọ́ ipe bọ́ọ̀ bá san ẹ̀mí rẹ̀ ò ní lélẹ̀ lẹ́yìn tá a bá wọlé ó sì lówó mi lẹ́yìn owó sukùl ọmọ rẹ̀ àwọn alfa ní ipa rẹ̀ ọ̀ka nánu alihajatul asiliya ni wọ́n ń pè é àwọn bùkátà tó lè sá fún ọjẹ́ wọlé lálọ́ọ̀dún sọ fún ọ pé àfàmọ́jì ajá o tọ́ ilé sọdún tán dókè jí ọdún ìbọ̀ wà bọ̀ ọdún wa kọ̀tún la àwọn àlè ragbò ẹran náà náà wàláhì wàhálà tó bá lórí má pé ẹran lè yàtọ̀ pa fọ́lọ̀ lọ́fà wàláhì wọ́n lọ́ọ́ mọ́tò sí torí kò ságbára fún ọ ọjà àwọn èèyàn gbèsè ò tí ì san ó sì lágbọ̀kànlé mi ẹni tó jẹ́ gbèsè náà fẹ́ pẹran ọ wàá sanwó tiẹ̀ ìwọ wá lọ lè rẹran ọ lẹ́tọ̀ọ́ sí torí ọ dé gbèsè àmọ́ dá gbèsè tó jẹ bá a bá yọ kó ní tó ní owó sì ṣẹ́kù tó fi san ò pẹran gbà náà àbówó oṣù tó ṣúọ̀ wípé proprietor yín àbí md yín kìí ṣe oníjìbìtì tẹ́ làágùn làágùn tí wọ́n máa pé odòṣù tí ń bọ̀ ah òun sì ti palẹ̀ mọ́ owó tí lọ́ńtẹ̀ owó oṣù tó ṣúọ̀ wípé ahọ́n on the fifteen oṣù tí ń bọ̀ ń gbowó oṣù àwọn àlùfáà ní o lè yáwó kó fi pẹ̀ràn lè yá lérí owó tó ṣe kí ni owó tó ṣúọ̀ ni o owó tí máa ń mébì mébì má darẹ̀ láàmú o tí bàbá fúlàní ọwọ́ adé láàárọ̀ ọjọ́ kejì ọdún tí ó pe àfa owó màálù dà téèyàn máa wulẹ̀ ọlọ́run ọ ìjà lè gbé ẹran fún yẹn kọ́ bá wa pa wọ́n ní ìtọ́ dáadé kọ́ pa fún rẹ bọ́ọ̀ bá wá lágbára àti pa fún rẹ àbọ̀ láyà rẹ àbọ̀ ò lè pa àbọ̀ máa pa ò lè wá wà kálẹ̀ nìkan ò lè wá ní kẹ́nìkan sí kọ́ bọ̀ pa sóbìnrin lè pa ẹran léyà naam òsín tó ní ọmọ pa ẹran léyà ibẹ̀ sìn tẹ́lẹ̀ ọba ti ní tí ọba <laughs> ẹ̀ tọ́lá ti láyà rẹ̀ ebi mi ń ṣe lọ́nu ẹ̀hẹ́n bí ọba wa láyà rẹ̀ kó gbé fẹ́ni tí ó ṣe kíni tí ọba pa ẹ̀ rí ẹ̀ wọ́n ní agbára gbọ́dọ̀ wà fún wa lérí ẹ̀ ká sì pa fúnra wa tí a bá ní agbára ẹlẹ́ẹ̀kejì náà àwọn májẹ̀mú òun náà ni pé kó ọ̀kan náà àwọn ẹran tá a kà nìyẹn kó ọ̀kan náà àwọn ẹran tá a kà lẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kẹta kó mọ̀ sí láì fi lára ẹ̀ tí wọ́n ní kápá tásìkò yẹn bá ti lọ ẹran ti lọ náà ni àwọn àlùfáà wa wọ́n ní a lè fún yàn lẹ́ran kọ́ bá wa pa àmọ́ nílẹ̀ Yorùbá wọ́n máa ń fi ìlọkulọ̀ kan lu àwa àfa nígbà owó gidi ń bẹ lọ́wọ́ rẹ ọ̀ràn ti lè má mú ọlọ́run sínà fún ọmọ mọ́sálásí wá pé ìmáàmù yẹn náà gbà ẹ má bá fi jíṣẹ́ ọlọ́run lọ ọ̀pọ̀ àdé lè má mú gan ọ̀ lè gbé mọ́tò ẹ̀yọ́ mọ̀ yá àáfà àti nǹkan máa ń kéwú ọ̀sán wọlé kéwú ọ̀sán wọlé kéwú ọmọ rẹ ti jẹun jẹun sí àáfà ni ó sì jẹun ó béèrè àlàáfíà àfẹ́sìn ọwọ́ adijọ́ léyà ọwọ́ ní káàkó ọkọ̀ wa bọ̀ ọdúnran wọ́n láwọn àáfà wo ni wọ́n máa ń lọ bẹ́ẹ̀ náà àáfà alápàtà alápàtà iṣẹ́ àpàtà lakọ́ wàlláhi alikitaabu wa sunna lakọ́. afọ àtàwáwí náà ò ní mọ ipò ara rẹ̀ fún rẹ̀ náà ni wọ́n máa sọ fún ọ pé aláàjì ń bọ̀ o ń bọ̀ o ń bá ti kó lọ́dọ̀ ọ̀dá di kàbáyà ń bọ̀ ọ̀dọ̀ yín kọ̀ mọ́ṣẹ́ dọ́gba ọwọ́ ń bẹ̀bẹ̀ nítorí kí ni jama mẹ́ndúbú <laughs> ọrùn ẹran nítorí mẹ́ndúbú ọrùn ẹran tí kò tún lẹ́ra láà egun lọ́pọ̀ jùmẹ̀ yọ wá tó jọ sínú pólíbàgì yọ máa bọ̀ yàsà yàsà wọn náà fa àlùwúlà máa wọ wàlà sátúlẹ̀ àǹbíyá wọn ò ní wàlà sátúlẹ̀ jàǹsàárì wọn ò sọ fún wa pé àwọn àfa àwọn alájogún àwọn alápàtà dáàbà tẹ́lá àwọn alápàtà ká máa ṣiṣẹ́ wọn àwọn anábì ọlọ́run ní <laughs> lájogún nídìí bẹ́ẹ̀ àmọ́ tá a fa àbá aráàyè rẹ̀ ẹ̀sìn ọ̀tako ìgbà àfa ìdá kan ràn mí lọ́wọ́ ni kọ́dà ó tún fún lówó iṣẹ́ àmọ́ nínú mọ́jẹ̀mú ni pé alápàtà ni o àfa ni o ọ́ gbọ́dọ̀ fún un lẹ́ran kọ́ wá fi dí owó iṣẹ́ rẹ̀ ẹran léyà rẹ̀ ò pé mánánu ọ̀rẹ́ ẹran ní fifty thousand àbíkálẹ̀ ọ̀rá màálù ní one ten ọwá bu ẹran five thousand fún ẹni tọ́bọ̀ pa màálù rẹ̀ ti dí five thousand màálù eléèlé ló ń gbé lọ́dọ̀ ọlọ́run kò pé mọ́ ilé wọn iléyà iléyà wọn ò pé mọ́ kò complete mọ́ torí wọn ò ní ká rẹ̀ rẹ̀ àbọ̀ ká ìpaléyà ọ sanwó iṣẹ́ rẹ̀ fún bọ́bá wa lè bùn lẹ́ran lẹ́yìn ìgbà yẹn pé tó ẹ̀yin náà dún ẹgbà àwọn jàǹjà yìí ẹgbà eré ìyẹn lè yanjú ẹ̀ àmọ́ lẹ́yìn owó ní ọ̀jẹ̀ ẹlòmíì máa dọ́gbọ̀n yẹn yóò ní ẹ kó gbogbo àwọn ọrùn yẹn ẹ kó gbogbo àwọn ẹsẹ̀ yẹn ẹ̀yin náà lè kan ṣe ìlà kò rí bẹ́ẹ̀ kọ́lá ń sànú wa àwọn nǹkan tá a kọ̀ tá a bá fẹ́ pẹran akọ tá a bá fẹ́ pẹran ẹ̀yọ́ màyá mi ká máa pọ́n ọ̀bẹ níwájú ẹran Allahu Akbar lẹ́ẹ̀fì ma beauty of Islam akọ ipe ká máa pọ́n ọ̀bẹ níwájú ẹran tá a fẹ́ dún akọ oye ká máa dú ẹran kan níwájú ẹran míì kọlọmọsà ìsàforíjì fún gbogbo àwọn tá a ti ṣerú ẹ ẹrẹ méjì ẹ fẹ́ pa kan ẹ wá ń dún kan yòókù lójú kan yòókù ṣé ẹ̀rù pẹ́rùn nile aka káyìí ni ẹran tẹ́ mẹ́gba lọ́wọ́ tó kọ́yìn dà ṣé ọmọ pẹ́gbá ni ẹ wá mọ̀bẹ̀ lọ́wọ́ ni wọ́n ń báyìí ẹ wá ń pín kankan ṣe ẹ mú kàlẹ̀kùlé ẹ ọ̀hún tán ó ti yé ẹ wàá kẹ́yìn síbi ẹ̀jẹ̀ ẹ ni nínú kọ ni ká máa pẹ́ran lójú ẹran lẹ́yìn fara ní ká bóyá àfi ń jà ní o ká máa fẹ́ràn ṣe bet àwọn tí wọ́n ń fẹ́ràn jà ní Island àwọn àfa Island wọ́n sọ fún wa pé wọ́n ní Ọlọ́run ti ta wọ́n lóṣìṣì àwọn tó ń fẹ́ràn jà níjọ àwọn tó ń fi ń jà ń sin náà àwọn náà ń kalẹ̀kùn sí ni ẹ̀nà léyà yìí sí fún betting kò sí fún ọyá competition ìbáàdà ni wọ́n pè wọ́n tún máa bet lérí ẹ̀ wọ́n ní bàbá sì fẹ́ pa káfí ní ara balẹ̀ anábì ní inna Allaha katabal ihsana ala kulli shay anábì ní Ọlọ́run ọba ó ti ṣe dáadáa lọ́ràn àyàn lérí gbogbo nǹkan dá ẹ máa ṣe dáadáa sí gbogbo nǹkan wáyé sàn kọ́tẹ́lùtùm tẹ́ bá ń pa ẹran fa àṣínú lè kẹtìlá ẹ pa dáadáa o wáyé dàdàbàtùn tẹ́ ẹ bá du ẹran fa àṣínú dẹ́bà ẹ du dáadáa wálé yóò hẹ́dà àhàdùkọ̀m ṣàfùrátà gbogbo tẹ́ ẹ bá fi du ẹjọ́ mú o kó mú kó lè gé lẹ́ẹ̀kan náà kó mọ̀ ní pé yọ́ọ́ máa yùn yọ́ọ́ máa yùn yọ́ọ́ máa yùn àrọ́ bóòlù sọ àjọra wọn ẹran gan wọn ní ẹdun lẹ́ẹ̀kan náà kọbọ sọrun lẹ́ẹ̀kan náà kára wọn máa níbi ẹ ti ń yun ọbẹ wọlé yóò bẹbi hata ẹ fi lára balẹ̀ kẹtó du bẹ́ẹ̀ bá tó du tán ẹ tún fi lára balẹ̀ la ilaha kì í ṣe pé ń jà ràyìnrà yìí ìwà ẹ sì sí ni sí ẹ sì sí sun ẹ sì tún jà ọ láàánú ẹ wọ ẹsìn jama ẹsìn àlàáfíà ẹsìn àlàáfíà abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala níwọ̀n ba èyí tí ọlọ́run ní káka oní lásàlàyé ọlọ́mọsàjì owó ló fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọsàjì owó ló fún wa ọlọ́mọsàjì owó ló fún wa kọ́lọ́n kọ́ rọ̀ wá lọ́rọ̀ káàánú paléyà lọ́dún ni àwa tá a ti fọkàn sí ibi a ti fọkàn sí ọlọ́run ọba ọmọ jà wá ń sà mọ jà wá níta mọ ọlọ́run àwa tá a ti fọkàn síbi kankan ọlọ́mọsà sínú àánú rẹ̀ wọn náà ṣe ọmọgbà tó ṣe gbìyànjú fifteen thousand pé ìwọ náà pòwú rẹ eighteen thousand ìwọ náà pa àgbo kékeré kan ọlọ́mọṣẹ́ ìsinrọ̀rùn fún wa ọlọ́gbàrà ọlọ́wọ́n ọba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh ẹ̀yọ́ ọmọ ya mi nínú ẹ̀sìn wa léyìí tí àwọn afáàní ká máa ṣe àkólé kan fún wa lérí ẹ̀ òun náà ni ọjọ́ mẹ́wàá oṣù hajj àti bẹ̀rẹ̀ látà náà bí ènìyàn jẹ́ kejì wọ́n ní ká máa gbààwẹ̀ àwọn tábà láǹfààní àmọ́ àwọn ẹjọ́ sunday ti ń bọ̀ òun lọ́lọ́lá jù àwọn ẹjọ́ àràfá anábì ní ahatasibu alala ayu káfíra sanata lẹ́tì kọ́bùlà wọ̀lẹ́tì báàdà ọlọ́run mò ń gbèrò pé kọ́lọ́run ọba kó fún yín ní àforíjì ẹ̀ṣẹ̀ ọdún kan fẹ́ni tó bá gba àwọn ẹjọ́ àràfá ọlọ́run ọmọ fèrèjì àwọn tó wà láràfá bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ọmọ fèrèjì àwọn tá ni àgbà ọ̀yọ́ wá sí hálíkọ́ nìyẹn pẹ̀lú yọ̀ǹda pẹ̀lú yọ̀ǹda ọlọ́run Eh, lẹ́yìn náà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ká máa dìde lóru ká máa rántí ọlọ́run ká máa ṣàdúà wọ́n láwọn sàhábà wọ́n èé pa náà lé wọn níjọ́ mẹ́wàá yìí fìtílà lé kálukú wọ́n tàn kalẹ̀ ni anábìsí ni ká máa pa náà tá a bá fẹ́ sùn àmọ́ lẹ́jọ́ mẹ́wàá yìí wọn ò ní pa náà kí ni wọ́n ń ṣe jàmáà abdullahi bin jubair ó ní láti tó fi hu surajakum ó ní gbogbo yín tẹ́lá máa tẹ̀ ń ṣe láwọn ọjọ́ mẹ́wàá yìí ẹ má pa nánú lẹ́yìn o ẹ má yájú lẹ̀ kẹ́ ẹ má darúkọ ọlọ́run kẹ́ ẹ má sin ọlọ́run kẹ́ ẹ má ṣe náfìlà kẹ́ ẹ má ṣàdúrà nítorí pé ọlọ́run ni wọlé fajiri òun fi alfajiri búra wala yalin ashir òun fi òru mẹ́wàá àtọ́jọ́ mẹ́wàá oṣù sùlhíjà òun fi búra ọlọ́run ò sì ní fi nǹkan búra al-azimu la yuqsimu illa bi ọlọ́run ò ní fi nǹkan búra ọba tó tóbi àbíkọ́ jẹ́ nǹkan tó tóbi ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa gbogbo àdúrà tí ó ti gbà ọlọ́run gbà ó afáwa inú àwọn afáwa onílàyà nílá aṣírí àwòkọ́ tó lè ìjàmbá inú àwọn sálàfù sálẹ̀ ó láwa ti dá o ó níjọ́ mẹ́wàá yẹn làwọn fi ń tọrọ oore ayé àtọ̀run ọlọ́run sì máa ń ṣe fáwọn lẹ́yìn ìjọ́ yẹn ó ní àwòkọ́ tó ìjàmbá ni o ọlọ́run máa ń dáhùn àdúrà o fàṣàmìrì rọ́gìbàtà tẹ̀lẹ́hàk sáwàbà ó ní ẹ̀rọ́jú ẹ̀dàrún mọ́júsá kẹ́ẹ̀lẹ́ rí ládàá àtẹ̀sán àtòrí táwọn mẹ́ nínú àwọn sálàfù ni wọ́n ní Abu Huraira àti ah, Abdullahi bin Umar àwọn lọ sọ́jà wọ́n máa wá pariwo Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wallahu akbar walillahi alhamd wọ́n máa wí àwọn ará náà kálukọ́ máa dá wí gbogbo ẹni tí mẹ́ ń sọ́ọ̀mù nítorí ọlọ́run ọ̀fẹ́ ká dákẹ́ láàrin jọ́ mẹ́wàá yẹn àtẹ̀kìbírù mọ́tíláàkì ni wọ́n ń pè é aláwọ̀ àpá aláwọ̀ àpárò èyí tó jẹ́ pé a máa wí láti alẹ́ ìjẹta títí tó fi di ìrọ̀lẹ́ ọjọ́ kẹrin ọdún gbogbo ẹni wù ẹ̀ bá wà láti máa wí mẹkáníìkì tí tí ń sọ engine kalẹ̀ Allahu akbar Allahu akbar kápẹ́tà ti ń kan gíní lọ́wọ́ Wallahu akbar la ilaha afá kí ló dé tẹ́ àròjọ́ Allahu akbar tẹ́lọ̀ tí ń ránṣọ ọdún Allahu akbar ẹ bá ṣe Allahu akbar báwọn sàhábà ṣe ṣe nìyẹn àgbẹ̀ ń roko Allahu akbar Allahu ìyá tí ń dáná kíchìnì ńkọ́ Allahu akbar ọlọ́run ni máa gbé mi tóbi yìí àwọn tó wà ní maka àwọn ọmọ pé labbaik allahumma labbaik labbaik la sharika laka alhamdu wa hamda wan ni'mata laka wal la sharika lak wọ́n máa pariwo wọ́n máa pariwo àwọn tó wà tó lọ maka náà ọlọ́run fáwọn náà ti wá jọ́mẹ̀wá yẹ kò ṣírú ẹ̀ lijtimai ummahatil ibada àwọn àbádà tọ́lọ́run bá kó sí jọ́mẹ̀wá yẹn kò sí ọjọ́ mi tó tuntun mọ́ sọlá irun siyam àwẹ̀ hajj ẹ̀rànlẹ́yà àìsùn ẹtú sọjọ́ mẹ́wàá mi ti hajj wà nù ẹ̀ ẹsọjọ́ mẹ́wàá mi tààrà fáwọn bẹ́ẹ̀ anábìnrin máa mi ayyam anábìnrin kò sí ọjọ́ kan náà àwọn ọjọ́ ayé al-amalu salihu fiha ahabbu ila Allah min hadhihi al-ayyam tí ọlọ́run bá nífẹ̀ẹ́ jọ̀sìn bẹ́ẹ̀ tó tó àwọn ọjọ́ mẹ́wàá yìí àwọn sọ̀hábà ni wala li jihadu fi sabilillah èyí ń lọ jihadi tó darí dé anábìnrin wala li jihadu fi sabilillah ń lọ jihadi tó ṣe gbogbo dáadáa ní jihadi yẹn tó wí ni àwọn ọ̀tá ìsìn bọ́ bá darí dé ànábì ní in tó ṣe yẹn ò tó iṣẹ́ ẹni tó ṣiṣẹ́ nínú oṣù nínú ọjọ́ mẹ́wàá oṣù hijja ànábì illa rajulun kharaja bi nafsihi wa mali ẹnìkan tá a pé títí ẹ ṣe déédéé òun náà lẹni tó jáde lọ sójú ogun ẹ̀sìn walam yarji min dhalika bi shay kharaja bi nafsihi wa mali ẹ̀mí rẹ̀ jáde òun náà ni iṣẹ́ eré rẹ̀ tó iṣẹ́ ẹni tí ń bá ń sin lọ nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ hajj òní ni ijọ́ kejì báyìí ọ̀la ni ijọ́ kẹta jama ẹja kun torí ọlọ́run ẹja ẹja ẹja ṣeré ẹja parí ìjà ẹja da okùn ẹbí pọ̀ ẹja ṣe dáadáa sáwọn òbí wa níbọ̀ wa ẹja parí ìjà pẹ̀lú ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ parí ìjà pẹ̀lú ẹ̀ àsìkò tọ́lọ́mọ ń yẹn ni nínú ọjọ́ mẹ́wàá yìí ànábì ní bá gbààwẹ̀ àràfà á fún ní àforíjì ọdún méjì àwọn tó wà láràfà ọlọ́run bá ní oṣù ìdùnkùn mọ́fẹ́ màláìka jẹ́rìí ànínẹ́ kọ́ni gafartu lahum mo ti feríjì gbogbo àwọn eléyìí ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa sàárà ọ̀rọ̀ kọjá kó dé bus kó fún alubára ní one thousand kó ní kó fún ọ change naira fifty naira ọ̀ mọ́tò ń mọ́ ó fún yàn one thousand rẹ̀ tó ń dùn wá ní kó fún ọ change ọ padà wá rí pé fifty naira ló dé kíni. Eh, fifty naira lọ́padà sí kíní lọ́padà fún wọn mọ̀ ṣe sàrà ni ẹ ra ra ẹwà ẹ ra sẹmó ẹ máa ha fáwọn èèyàn àsìkò tá ń lò lọ́wọ́ yìí bonanza lọ́nà téèyàn bá fi lọ opportunity yẹn ibẹ̀ ni ó ti da fún ipò ọdún pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ba wọ́n ní kọ́dà ó ní ọlá ju àwọn ọjọ́ mẹ́wàá ẹ̀yìn rama ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn Ramadan ọjọ́ mẹ́wàá eléyìí ó ní Ramadan òun ní ládàá tẹ́lẹ̀ yìí lọ nítorí pé iṣẹ́ hajj àtàràfà ń bẹ lọ́sàn-án fún eléyìí lẹ́yìn kádìrì ń bẹ lóru fún ọjọ́ mẹ́wàá ti ìgbẹ̀yìn Ramadan wọ́n wá bẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala oríire ibẹ̀ ọlọ́mọsá já ṣe ọlọ́wọ́ já sàpọ̀lọpọ̀ ọdún láyé subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatullahi wa